ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله oṣù الآخر ààfin ẹgbẹ̀rún ọdún àti ọjọ́ mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínní ogójì السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إنه ليس زواجا من كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله sọ ẹnu ni àbáwọlé sí àwọlé sílé mu wọn náà ní báàbò mọ̀nkátàbà àkìrọ̀ ìkìtàb asalaamu alaykum wa rahmatulah wa kátàbà fúlàánù bùnú fúlàánì lè àṣírín bàkínà mínísírà ẹnu ni àbáwọlé ìfẹ́ sọ nípa ẹni tó kọ sí ìparí lẹ́tà tó kọ ọkọ̀ asalaamu alaykum wa rahmatulah sí parí lẹ́tà yìí. ó tún wá kọ́ síbẹ̀ yìí pé lágbájá ọmọ lágbájá kọ lẹ́tà yìí lè aṣèrè bàbíínà nínú ṣẹlẹ̀ ìyẹn ni pé jọ́ mẹ́wàá tó kù sí oṣù òfin hadithi tí ó wà lábẹ́ eléyìí. òun náà ni hadithi ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn kan àti mọ́kànléní ọgbọ̀n one thousand one thirty one òun ni haddathana ibn abi maryam. حدثنا ابن ابي مريم قال اخبرنا ابن ابي الزناد قال حدثني ابي انه اخذ هذه الرساله من خالده بن زيد ومن كبراء ال زيد بسم الله الرحمن الرحيم لعبد الله معاوية أمير المؤمنين من زيد بن ثابت سلام عليك سلام عليك أمير المؤمنين ورحمة الله وإني أحمد إليك الله الذي لا إله إلا هو أما بعد فإنك تسألني عن أميرات الجسد والأخوة وذكر رسالته ونسأل الله الهدى والحفظ والتثبت في أمرنا كله كله ونعوذ بالله أن نذل أو نجهل أن نذل أو نجهل أو نقلب ما ليس لنا به علم والسلام عليك أمير المؤمنين ورحمة الله وبركاته ومغفرته فكتبه هاي يوم الخميس بسنة عشرة بقي من رمضان من رمضان سنة سنتين وأربعين. أنا حدثنا ابن أبي مريم ابن أبي مريم هو حديث إخوان من أخبرني ابن أبي الزناد الزناد من أخواني وحديثي من ما بقى من صوتهم أخذ هذه الرسالة كلام يسمونه قالتا لقد خارج بن زيد ومن كبراء آل زيد إنه وبلغ أنه ملبي زيد لدينا وابا يقول بسم الله الرحمن الرحيم أنا قاعد كامل يا ساجو لعبد الله معاوية أمير المؤمنين لك إجتي عبد الله يا معاوية تجعل في المؤمنين لك إوالة زيد بن ثابت رضي الله تعالى عنهما فقالت عن السلام عليك أمير المؤمنين ورحمة الله على في ألم كما على في المؤمنين أتكي ألم فإني أحمد إليك الله الذي لا إله إلا هو torí mi ń bọ dúpẹ́ fọlọ́n tó ṣe ipe kọ̀ sẹ́ni tọ́lẹ̀ tó sì jọ sí lóòdà fọlọ́n náà أما بعد lẹ́yìn ìgbà yẹn فإنك تسألني عن ميراث الجد والإخوة dáadáa ju aláfẹ́ mùmí ni ń bi mí léèrè nípa ogún bàbá bàbá àti àwọn ẹ̀kọ́ ogún bàbá bàbá nínú àwọn <laughs> ẹ̀wọ̀n tó ṣòro jù ní ogún ni ogún bàbá bàbá àti ẹ̀kọ́ ẹ̀ ń béèrè nípa rẹ̀ ẹ̀rí ìrẹ̀fẹ́ nínú àwọn nǹkan tó ṣòro ni kọ́dà wọn ni Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu wa arda wọn ni man arada an yaftahima fi jarasim jahannam falyaqdi ìlìtẹ́tì. wọn ni ẹni yóò ọba fẹ́ gbé rẹ̀ jù sínú jarasim àwọn rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ jahannamọ̀ ọ̀rẹ́ jù rẹ̀ síbẹ̀ ọ̀yà máa mú dájọ́ wá nípa ogún téèyàn ó pín láàrin bàbá bàbá àti ìkùwà ẹ̀rí tó fi ẹ̀yí pé nǹkan tó ṣòro pọ̀ ni ẹ̀rí kódà afáwa ṣáàní rahimahullah ẹni sọ pé ọ̀hún hákìwù kan pé kò tiẹ̀ fẹ́ẹ́ sọ fóun kàn kankan sínú pépà ẹ máa ha sórí mi. àbáni bẹ́ẹ̀ nìkan bá béèrè nǹkan kan wọ́n làbá ní tẹ́lẹ̀ nìkan bá bí ní nǹkan kan nípa faraje òun tí ó sọ fún náà ni pé ha sáwò béèrè tó béèrè ìdá alámiyẹ́kùn jáde tí ìbá ti ṣe kọ́rọ̀ bàbá bàbá lọ fẹ́ ṣèbéèrè lórí ẹ̀. ولا حياه الله ولا بيا ذلك ليعلمون كافي لمؤيد أو سلفني يتحرزون عن الكلام في الجد ومن صرا لا تصومكم nípa ogun tí wọn fẹ́ pín láàrin من wàl ikhwa الاختلاف فيه. nítorí ìyàpá ẹnu èyí tó ṣe wípé ọ̀pọ̀ nínú ẹ̀ lọ́sùn àti kíláàsì àbájọ wípé a máa a máa fún wa ní kọ̀ọ̀kan nǹkan àwọn abẹ́rẹ́ láti bẹ̀rẹ̀ láti wá kí sọ oríṣi ọ̀rọ̀ sọ òun wa lórí ọ̀rọ̀ ogún wo la fẹ́ pín láàrin o. àlìjáde wàlùkẹ́ oríṣi ọ̀rọ̀ ni sàárì nù wọn tí wọ́n sọ pé wọ́n dìjà ọpin kankan náà àṣírà wọn míì tí wọ́n ní kò sí ohun tọ́jọ́ ó dà látàlẹ́wà ó dà wọn sàhábà gẹ́gẹ́ bá a dẹ̀ sí mọ̀ ìgbé ẹ̀rí. ìbéèrè wa wípé àníṣe ṣé àwọn ekuwa àti bàbá bàbá tí wọ́n lè dìjọ pín ogún sẹ́nu kò sí wọ́n ní ìpín méjì lọ pín sí o àwọn kan sọ wípé wọn ò lè jọ pín àrínà àwọn sàhábà tí wọ́n ní wọn ò lè jọ pín inú wọn ni Abubakar Siddiq inú wọn ni abdullahi ibn abbas inú wọn ni abdullahi ibn zubair inú wọn ni abu musa al-ash'ari inú wọn ni aisha inú wọn ni olè ìdíjọ́ pé inú wọn ni ubayi ibn kaab inú wọn ni imran ibn hussein inú wọn ni abu darda àti muaz ibn jabal ó wà náà wọn tábìlì àwọn ẹgbẹ́ náà tí wọ́n gbà ẹ̀rí ẹ̀rí sọlá kan náà adúlé náà wọn mi káwọn lọ pé gaskiya ẹ gbọ́ wọ́n lè jọ pin nínú àwọn sọ̀hábà tí wọ́n lọ bẹ́ẹ̀ ìdí wọ́n lè dìjọ pin nínú àwọn tó lọ bẹ́ẹ̀ wọ́n lẹ́lẹ́ tí wọ́n mọ fàrọ́ ìdùnmọ̀ afáwọ̀ zẹ́dùn musabit ọ̀rẹ́ ọlọ́run tàrán àti ali ibn abi talib àti abdullahi bin mas'udin rọ̀bì ọlọ́run tàrán àlùkò àrùtọ́. wọ́n sì ń tọ́ fà tó bá jẹ́ àbù gẹ́gẹ́ nìyẹn ò tiẹ̀ ní ìkàlù rárá. ṣé àbù bá wà pẹ̀lú àwọn ẹ̀kọ́ Abu máa ṣe kíni o á tì wọ́n lulẹ̀ ni lápẹẹrẹ ní ìsìn òkú kan òfin bàbá lẹ wọ́n wá fi bí àwọn àbúrò òkú lẹ kọ́dà kí wọ́n jọ́kùnrin torí ipò asọ́bà ni bàbá yẹn wá wọ́n máa ṣe kíni o àrí wọn bọ́ ṣùgbọ́n di bàbá àbákẹ́yìn ní ìṣíkàlù wà lórí ẹ̀ sọ ọ̀rọ̀ tó tẹ́jú ni sọ tá a bá padà wọ kíláàsì láàmà a máa bá lọ ní eh, ẹ̀kúnrẹ́rẹ́ sọ ó ní ọsàn àṣọ lẹ́tà yẹn sani wa nasalu allah alhuda walxifdọ watasabuta fi amrina kul àwọn ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó sì mọ̀nà fún wa kó dẹ̀ sọ wa kó dẹ̀ jẹ́ ká ní eh, ìdóṣinṣin nínú àlámọ̀rí yẹn yẹn ká sì ń wá sọ ọlọ́run anadil kama sinna àwọn najhal kama fẹ́ mọ̀kànmọ̀kàn àwọn nukẹ́lẹ̀ fọmọ́lẹ́ sàlánà bíi ayél ìyẹn ni pé káàsì tó máa là bọ́ọ̀rùn ihun tí òye wa nù mọ̀ ẹ̀wọ̀n káàkẹ́wò kẹ́tù nìyẹn ojú ọ̀yẹ́ lómi ìbáyẹ lómi ó sì máa sọ̀rọ̀ ń parẹ̀ assalamu alayka amiral mu'minin wa rahmatullahi wa barakatuhu wa maghfiratuh torí bẹ́ẹ̀ àlàáfíà ọmọ ajá bí wa amíràn lùmíní àti ìkẹ́ ọlọ́run àti ìbùkún rẹ̀ àtàforíjì rẹ̀ wọn ni wọ́hẹ́m ọkọ̀ ní ọjọ́ àlàmísì ni ní ọjọ́ kejìlá tó ṣẹ́kùn nù Ramadan ní ọdún kẹlò forty two ìjìríyà tá a padà ti kà pé fourteen thirty nine báyìí. nínú àgbáyé tá a bá nù hadith yìí gẹ́gẹ́ bí ohun tá ń bá bọ̀ òun ni wípé alẹ́ wí sálámọ̀ nígbà tá a bá parí lẹ́tà ká sì kọ́ dé. bákan náà àgọ́yé kejì òun ni pé gbólóhùn tí ó ká do àsínú kó wà mí lẹ́tà ẹlòmíì ò fi pè parí ẹ̀ ẹ bá parí náà yóò fi èpè lé fẹ́yìn bí àdúrà fẹ́yìn ṣe fẹ́ nìyẹn ẹ̀rí wọn lè léyìí xẹ́rù tẹ̀lé fẹ́yìn bá ṣe bẹ́ẹ̀ ìyẹn ń jẹ́ ìtọ́ka gbòógì lórí pé ẹni tó sẹ́ńdì lẹ́tà sí yẹn ó ní àlákọ̀ pẹ̀lú ọlọ́run ẹni tó bá yẹ fóun àti ìṣùjọ lọ rẹ àti àṣà ìtọ́ọ̀lù èpè ni wọ́n máa jáde lẹ́nu tiẹ̀ abẹ́síkẹ́ ṣùgbọ́n àsọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ à ń kún yẹn ládùá ìtumọ̀ rẹ̀ ní gbọ́dọ̀ òun ní ìbáṣepọ̀ pẹ̀lú dání o pẹ̀lú ọlọ́run nìyẹn ẹ̀rí sọ wọ́n ní àwọn gbólóhùn dábàá fi ṣàdúrà yìí yóò jẹun tí ó pàtàkì láti ṣàtúnṣe ń ta sẹ́ǹtì lẹ́tà tí ó tẹ̀sí kó dúró lórí òdodo. bí ẹni tọ́jú aláṣẹ ló wá sọ wípé ó ti pé àdúrà mi lọ sẹ́ǹtì fún un níṣẹ́ bó ti wà ń bẹ̀ ni ọlọ́run ó jẹ orí tajé ṣe ń bẹ̀ o ọlọ́run jẹ àwọn èèyàn máa ń rí ìkẹ́kọ̀ọ́ ọlọ́run jẹ wà ní orí kó o kọ́ àti tó dé ń lọ sí ládùn àbáláṣẹ mi ṣùgbọ́n àti wọ́n ṣàtúnṣe àwa náà ọlọ́run kó ṣàtúnṣe wa kó ṣàtúnṣe yín kó àtẹ̀yìn àtàwa ó jẹ́ ká lè dó lórí òtítọ́ torí àwọn àdúrà tí agbọ́dọ̀ ṣe fẹ́ nìyẹn nìyẹn. ẹnu ọ̀nà àbáwọlé mi ìdádún fẹ́ wọlé sí wọn ni báàbò kẹfà àn àdéhùn ẹlẹ́ wí fún ẹgbẹ́ kẹfà àn káwọn àti ẹni máa ń sọ lọ́wọ́ àyàn tẹ́lẹ̀ àkọ́kọ́ rẹ ti bẹ́ẹ̀ nínú súnà pé bóò ni o ẹ àwọn ayò fẹ́ máa ń wíyàn. قال حدثنا إسماعيل نعم. حدثنا إسماعيل قال حدثنا مالك عن إسحاق بن عبد الله بن أبي طلحة عن أنس بن مالك أنه سمع عمر بن الخطاب رضي الله عنه فسلم عليه رجل فرد السلام ثم قال عمر رجلا كيف أنت؟ فقال أحمد الله إليك فقال عمر ẹ̀rí àkáwa náà ká gba eléyìí mú mo ti ń sọ fún wa pé mo tọ́ yẹ ká ń hun wa ó máa rọ̀ sí ju èdè lárúbáwá ni ká náà máa lọ pẹ́ ọkọ̀ kan ká wáàyè ẹni pé gbogbo ìgbà mo máa ń sọ fún wa kì í ṣe gbogbo yẹn ló máa máa di àpá rẹpẹtẹ ṣùgbọ́n kí yẹn sáde ẹ̀ mọ nǹkan tí yẹn lè fi yẹn ju ẹ̀ torí ó ti ń padà di pé ń bò jẹ́ ẹ̀sìn wa ni ẹ̀sìn wa ni oníkẹ́ yẹn gbọ́ lọ́ba wa gbẹ̀yìn ọba tẹ̀ wá lé yẹn tẹ́ yẹn yẹn pé a sọ pé ọmọ àti a ti rọ́ọ̀pù rẹ̀ báyìí a ti kíní báyìí èèyàn ní o sì mọ àwọn ẹ̀kan èèyàn ká èèyàn ní àlákọ̀ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ń tòótọ́ pàápàá jùlọ ká má gbàgbé pẹ́ tí ó lè yé akíkpẹ́ lédè lọ́ba akíkpẹ́ alukoran alukoran kẹ̀dẹ̀rẹ́ ọ̀sọ̀ kalẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú èdè lọ́ba ọlọ́run la sọ alukoran kalẹ̀ ìlísàn ní àrọ̀bí yẹn mọ̀bí òun ni ọmọ ọ̀rọ̀ di ọlọ́wọ́ tara àǹtò làwọn ti mú ọ̀rọ̀ ní tó lágbára gangan mélòó kọ́ rọ̀tánẹ́tà làájì rọ̀tánẹ́tà làájì má lọ kọ́ èdè àwọn elédè míì kí ló wá ń bẹ̀ ṣé ẹgbẹ́ yẹn bá ní bùkátà sí àní ọmọ kéwú tí wọ́n lò lè fi eyín sóyìnbó ni ò lè sọ́lá bá la fún ọ òkè ṣe léyìn ni òun wọ́n bí ẹ àlóòrí lábáwá sọ. So wọn sọ pé wọn bí ọ lè bo orí wí orí wí tó tọ náà bá lò orí wí wọn bá yẹn di bẹ́ẹ̀ sọtí ìbá ìpín yẹn ní bùkátà sí bóyá kan fi máa yẹn yẹn jẹ ibi téèyàn ti ń wọ́n ní àti wájẹ wá mu sọ tàbí bì kan sọ èpo nídìí kan fọ èdè tí wọ́n gbọ́ yẹn sí wọn wáyé ńlá sọ yẹ pé irun tí máa ń yalé lẹ́nu púpọ̀ jù àwa tó bá fi pa gbé ẹ̀sìn léjú bàbá àtàkùn ti lọ kí ó kẹ́ ńlá bá ìjọ alójú láti sọ àwọn kẹ́sì ti ṣe wípé ìwé ni wọ́n fi pinlẹ̀ rẹ̀ gan kódà tí èyí bá ti gún wọn ní bùkátà tí àròbí àwọn máa sọ always gbogbo ògbà àròbí àwọn máa sọ. ṣé bí ìwé wọn lẹ lọ kà ní bẹ́ẹ̀ ni eléyìí èdè ẹ̀sìn wa lélẹ́yìí. kò sẹ́ni tó lè gbé tó lè gbẹ́sì yé tó gbé yẹn ká lédè lárúbáwá. báyìí pé lọ́pọ̀lọpọ̀ gbà a máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn adájẹ́ akẹ́kọ̀ọ́ pé ẹ̀ka ọmọláwá kà yẹn gẹ́gẹ́ ní kókó torí ìtumọ̀ táwa ń tún yìí nìyí tọ́lọ́ ń bá ṣe tẹ́ tọ́ bá fún ọ lágbọ́yé rẹ̀ ajúbá wa ti ń sàlàyé rẹ̀ yìí lọ lópin ìgbà tó bá ti gbọ́ téèyàn kẹ́ máa béèrè yìí kí ẹ dákun kí ni Yorùbá tí mo lè wá fún kínní ẹlòmíì téèyàn dẹ̀ wò yí kó kéré sí yẹn náà ti ń kọ́ kínní á gbé Yorùbá kalẹ̀ tó tẹ̀sí rẹ́ kí ju náà fún pè lọ. èyí kọ́rọ̀ pé ẹ kì fi Yorùbá yẹn gbé kalẹ̀ ẹ kí la fi Yorùbá sọ fẹ́ fi gbé kalẹ̀ sí ó fi lábá yẹn gbé kalẹ̀ torí yorùbá rẹ̀ tó sọ lè má ṣe kí ni ọ o lè má gbé torí de èdè tó yàtọ̀ sí de lábá dí lábá nìkan ló pé ẹ ò kí gbogbo alámáfó alápẹ̀rẹ̀ yẹn tẹ́lá wà nù òyìnbó ẹ wà yóò gbẹ́sọ̀ pé wà ládù ọmọ ẹ̀yọ̀ kan tọ́ba di méjì ẹgbẹ́ ní kí ni wà ládá nàbí wà ládá yìí ni apẹ̀rẹ̀ dánú èdè òyìnbó èmi láti fi láti fi méjì lẹ́ẹ̀dì máa gbé ẹ̀ sí ẹsì tẹ́sì fi si yẹn ẹsì yẹn náà lẹ́ẹ̀fi sí bí ó di mẹ́ta ó di thousand ó di million ó di àbí ó di ó di náà wàhálà kẹ̀dà òun lẹ́sìn máa rí àwọn lárúbáwá wọ́n sì máa rí ràkúnmí ìrìn ràkúnmí oríṣi wọ́n sì ní èdè bíi mẹ́wàá lórí ẹ̀ ràkúnmí sì yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ dábídù dábídù náà ni yòòbó ti gbogbo ẹ̀ láyé yìí tó fi dọ̀la dábídù náà ni àti gbígbẹ́ rẹ̀ ọ́ àti balaho àti tamuro àti rútọ́bù àti bósúrò àti ájíwá o gbogbo ohun tí ìwé yẹn ti lé níjọ́ tí yorùbá bá ṣe tí òtún báyìí dábìtù náà lè ogun. èyí ti ń fi ń tún èdè èdè lábáàní bẹ́ẹ̀ náà lẹ́sìn bẹ́ẹ̀ náà lọ sí. èyí pé wọ́n ní àwọn kẹ̀lẹ́mọ́tì tó ṣe pé bí èdè yẹn sì ṣe ń change bẹ́ẹ̀ ni fún ọ̀rẹ́ ń change nígbà lẹ́nu kí ó ti sọ wípé òun ti dé ìtumọ̀ tó ń fẹ́ fi tú kínní kẹta ọfẹ́ sọ yàní àlùmọ́ọ́nì tàkàrí bí lọ́fẹ́ sọ fún wa ìtumọ̀ tó súnmọ́ tó dàtí àwa tí tí òun bá sọ̀rọ̀ tá a fi ṣe kínní ọ tá a fi gbọ́ ohun ń wíyé nítorí pé gbogbo èdè lẹ́yìn èdè lọ́wọ́ gbogbo èdè pátá lọ́pẹ̀jì tọ́lọ́run ti mú wá ló mú àpọ́nlé èdè àròbí àyọ̀kẹ́ aṣọ àlùfáàní kalẹ̀ bíi lìsáàní àròbí yé mùbí pẹ̀lú èdè lábá tó jẹ́ ẹlẹ́kùnrẹ́rẹ́ àlàyé tí ó tún fi di ọ̀tún tí ó fi di táàtún fi rí ẹgbẹ̀rún ọdún mi ìdíra ẹ̀ ẹlòmí ó sì tún tún kẹ̀kẹ́ náà lọ́kọ̀ọ́ àbí ó tún sàlàyé kan náà àwọn nǹkan tó jẹ́ àhàdí láti máa ṣé bó ṣe rí nì àti nǹkan tí wọ́n ń fàbọ̀ bá ní àti kiri ìlọ́fẹ́ èyí ò tún máa rí títí ó ti pẹ́ ní bí láàká èèyàn bá ti fẹ́ sí. nítorí bẹ́ẹ̀ a ní ìdí ká kọ́ èdè yìí dáadáa ẹ̀fọ́ náà àwọn ò lè yọ sí i lábá a máa kọ́ tátàtà á sì gbìyànjú láti máa sọ láàrin ara wa. ẹ mọ̀ pé inú kẹta fi máa mọ àwọn ahlus sunnah wal jamaa'ah ẹ̀rọ sọ níjọ́ ahad àwọn gbólóhùn ṣẹ̀ríà ọ̀yẹ́ pé náà ni wọ́n máa jábọ́ nígbà tí ní ọ̀dà kúfúrú ni torí tó bá pè ní àìní gbàgbọ́ ó lè má yìí ààrẹ ti kẹ́ẹ̀tì ní sìn nígbà tí ní ìyá ṣíríkù ni ààrẹ ti kẹ́ẹ̀tì àwọn tẹ́niyàn ń ṣe bídíà ní ṣe ààrẹ ti kẹ́ẹ̀tì gbogbo àwọn àlùfáàsù ṣàríyà yẹn ká máa dúnrín mọ́ nígbà èrò ohun tẹ́niyàn máa súyà ní láti gbọ́ pé yàtọ̀ àdìmọ̀ àjọ máa jábọ́ lẹ́nu wa wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń dòun náà nìyẹn ẹ̀rí wọ́n ní hadathana ismail ismail wí hadithi fún wa wọ́n ní malik sọ fún wa látọ̀dọ̀ ishaq bin abdullah bin abi talha látọ̀dọ̀ anas malik radiyallahu ta'ala an wọ́n ní mọ̀gbọ́ umar ọmọ khatab radiyallahu ta'ala an wa sallama alayhi rajulun ẹnì kẹ́ sálámọ̀ sí umar ọ̀rọ̀ dẹ̀ ó ti dáhùn sálámọ̀ ثم سأل عمر الرجل fúnmọ́rù wa bí arákùnrin yẹn léèrè pé káyífà àǹtà bóò ní o bóò ló ṣe wá o àtàwọn náà lè máa béèrè bẹ́ẹ̀ pé káyífà àǹtà fọkọ́ọ́lá ẹnì yẹn wá dáhùn pé ahmadullah ayéyí àwọn máa ń dúpẹ́ fọlọ́hùn ń dúpẹ́ fọlọ́hùn fún ẹ fọmọrù wa ni hàgà lẹ́ni àrọ́tùmí irun mọ̀fẹ́ lọ́dọ̀ ẹ̀ náà nìyẹn irú ọ̀rọ̀ dáadáa tí mo fẹ́ kọ́ sọ a máa rí i pé àwọn sàábì gba títọ́ pẹ̀lú dídáhùn sálámù lásán torí bọ́ wá jẹ́ ahlùsùnà ìbọn jẹ́ sùnní yìí àbí sàlàfì òtúmọ̀ yìí pé nǹkan tó jẹ́ màámàlà kí èsì ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé ẹ̀lẹ́wì láàrin ara yín àwọn òkè ajé ẹ̀bọ ní jẹ́rẹ́ àbí báwa kí ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ owó lọ́yàwí ẹ̀kú títà ọjà yìí o má sọ lọ lẹ́nu lílọ́bù o kí lọ fẹ́ fi kọ́ lọ sóòtì lẹ́nu sí bákan wọn sáà ti àgọ́ ọ̀rọ̀ àtijọ́ àti mú yìí àgọ́ ọ̀rọ̀ títà yìí o àkó kátàkárà yìí o ẹ̀bọ́n bá lọ́ lọ sáájú wa ni ọ lọ sóòtì lẹ́nu irú àwọn àlùfáàrù ní èsì sàríyà bẹ́ẹ̀ ká já nẹ́bà rẹ̀ ni wọ́n fi mọ̀ wípé yẹn ń kọ́ ẹni yìí onísúnà ní tòótọ́ ẹ̀rí wọ́n làwọn sàhábà kí ni wọ́n dáhùn sálámù lásán ẹ báwọn yẹn ọ ọlọ́run sálámù báyìí kọ́ máa wọ̀ ọ́ ní bí ewúrẹ́ salamu aleykum wa rahmatullahi wa barakatuh ah, ọba yìí pé sáàlẹ̀ máa fi gba ẹ̀rọ àtà ọ ẹ̀lẹ́ ọ ọba yìí pé tó kéré jẹ ní dáadáa ní tó sí ọnu ọ kó fi hàn pé kò burú káwí àwọn ìwé ń bọ̀ wá dáàlù sùn náà láti pé ọ sálámù ọ̀tẹ́ báyìí lọ́ba nígbà wá ti sálámọ̀ sí nǹkan béèrè mo tọ́ bá ti yẹ kó béèrè bóyá burú ẹni ó ti níyàwó yàwó ń kọ́ ṣé gbogbo wà dáadáa kò fáwọn mi ọ̀gbọ́dọ̀ béèrè yàwó wọn kọ́ bá di wàhálà o. àwọn kan bẹ sọ pé sọ pé yàwó ń kọ́ àfà yóò ní abẹ́ wa gbà mí ni eléyìí wà béèrè yàwó mi kí lọ́kàn mi kí lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ yàwó mi. ara ilé rẹ̀ ń kọ́ yóò ṣòro lẹ́yìn kí wọ́n sọ

àgbélé ẹlòmíín tó a tún bàjẹ́ dé ara tún dé báyìí wọ́n di pé àwọn tí máa ń lé ara gé sàlámà lẹ́kọ̀ọ́ ẹlẹ́yà o àyájá o ẹlẹ́kùn òun bá tìrẹ̀ mọ́ pé ẹ́ẹ́ ẹgbẹ́ ń bọ̀ ọlọ́run fẹ́ yàwó òun náà sẹ̀ wá kí òun ṣé máa ń yá bẹ́ẹ̀ ni. èèyàn sọ̀rọ̀ lóyún ní ọwọ́ àánú àwọn ìbàjẹ́ tó ti wọ̀ wálé wù ní bíbáyìí kọ́dà ẹlòmíì lè sọ wípé ìbọ̀wò lẹ́gbọ́n ọkọ ìbọ̀wò làbúrò ọkọ táwọn sọ sáládì ló gbàlẹ̀ ábùwò ìmọ̀wò. nígbà tá a fẹ́ fi sọ́lọ́ ra sọ́lá tí ń ṣe kìlọ̀kìlọ̀ ń jèlò tó ní ìyá àtúmọ̀ tòkó làálà nìta ẹ sọ́ra yín pẹ̀lú máa wọlé tóbi ẹnìkẹ́ bá sọ̀rọ̀ ó ní à àfàrọ̀ àìsàn làmú ẹni tó bá wọ́n fẹ́ kó gbogbo ranù dẹ́nse lágbolé káàkiri ọkọ mi ọkọ mi yẹn ládàra dání o gbogbo eléyàn náà kìí àwọn alifásù sàrẹ́yà ẹja lọ ádámù àbí kìí yẹ tí wọ́n lọ pé ìyàwó mi ah, ẹ ti níyàwó ni bàtà lọ́kọ́já ìyàwó ni eh, tí padà yá kẹyìn ní padà sí bí ọkọ tó tọ́. ẹ bàbá sọ ẹ ẹ ẹ onílọ máa ń gbómi sílé ìwé ni. la ilaha illallah yàwó bọ̀dá rẹ̀ fà. ní ọba di pé òun náà ni ó tún wá fi tó wẹ̀lì sílé ìwé ọba ayọ padà ní kọ́ wá kíhun lẹ́yìn wàhálà ọmọ àṣẹlẹ̀ ọba máa bímọ jọra wọn lọ àtẹ̀gbọ́n àtàbúrò aláìpalàpàlà lélẹ̀. so nípa bẹ́ẹ̀ àwọn sọ̀hábà wọn ní kẹjí ká tún síwájú àwọn sọ̀hábà nìyí wọ́n yé gba títún bí ọ̀rọ̀ ti sẹ́lẹ̀ ní fákọ̀tì pẹ̀lú dídáhùn sálámà nìkan bẹ̀lìkẹ́lù yàtẹ̀múnà bìtà àròfin àlà àṣọwálẹ̀ àkìl mùsùlùm wọ́n tún sàkólé kan kí wọ́n mọ bóòlù títí mùsùlùmí ti wà. ìlà kan jára ni wọ́n máa ṣe a máa dé kẹ́mi wá fà mọ́ra wa. àfihàn abá ti kí ó nílé àwọn nǹkan wọ̀nyí a máa ń wí. iṣẹ́ ńlọ́jú ọmọlẹ́bí nìkan ọkàn ẹ̀rí ọlójijì tó hú dé bùyà kí ló dé bẹ́ẹ̀ ni wọ́n wá kiri ni abẹ́ẹ̀kọ́ bá jókòó lọ́ bá ń bá wọn ṣe fàájì wọ́n rí kí ló dé ní mọ́ wá kí lémi náà. ẹ̀fọ̀yọ́ bó wá ní gbogbo ẹ̀ mo ní kí n wádìí ní tí ọ̀sá ṣe pọ́blẹ́mù nílé kankankan. ìwọ̀n tẹ ẹ bá wà bẹ́ẹ̀ ni. ẹ̀rí wọn làwọn sọ̀hábà àwọn èdè olórin wọn dáhùn sálámọ̀ nìkan ká ní wọ́n pàdé yẹn gan. wọ́n tún mọ kíni tẹ̀sí mùsùlùmí. nítorí ẹ̀ wọ́n fi máa ń béèrè lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá ti dáhùn sálámọ̀ kẹ́kẹ́ káyífà àǹtà bóòlù ṣe wà ó kéèyàn bá ti wá sọ pé alihamudulilayi inú wọn dùn gan-an ìdí arákùnrin àwọn wà dáadáa sheikh nal albani rahimahullah rahmatan wasi'a wọn ní sẹ́rí hadithi yìí ó rinlẹ̀ látọ̀dọ̀ anẹ́sù pé hadithi tá lọ gbé bá nẹ́bí ni sallallahu alayhi wa sallam tọ́lá lómi lè máa sọ pé ìbí asárù ni nítorí pé ibi tọ́rọ̀ parí sí ọ̀dọ̀ rúmọ̀rù lọ parí sí ṣùgbọ́n wọn ní tọ́lá ẹgbẹ́ látọ̀dọ̀ Anas Malik àdìsí yẹn rin lẹ̀ balẹ̀ lọ gbé báyìí nẹ́bí sallallahu alaihi wasallam wọn lọ́wọ́ ní Imam Ahmad gbà wá látọ̀dọ̀ Anas wípà nẹ́bí sallallahu alaihi wasallam a máa pàdé èèyàn tí ó sọ fún pé wọ́n lágbájá káyífà àǹtà àtẹ́tí wọn ní ẹ bá béèrè béèrè yóò fi dà nẹ́bí sallallahu alaihi wasallam pé bí wọn là nẹbi sọlọlá sálàwà àtúwà fi àdúrà lé fún àdékò tó ti parí rọpè jàálẹ kàlọ òbí xọyìrì Ọlọ́run ti jọ wà dáadáa tòótọ́ Ọlọ́run jọ wà dáadáa tòótọ́ òbí ẹfọ àti olùsàdúrà bẹ́ẹ̀ ètò ẹ bá ń káwọn aráalé o Ọlọ́run máa dáàbò ẹbùn wá o ó tún fàdúrà lé ààrẹ dígẹ́tì wọ́n ní àyíṣẹ́ mi wọ́n ní fẹ́ rí àwọn èèyàn tí wọ́n gba hadith yìí wá sàhíì ni wọ́n yàtọ̀ kẹ́ ló ń pè ní muhammed bin ismail òun lọ́jọ́ tí kò ṣùgbọ́n tó ọ̀fun bẹ́ẹ̀ lára rẹ̀ ìtọ́ wa rìn látọ̀dọ̀ umaru khatab radiyallahu ta'ala òun ní pé ọ̀rọ̀ yìí kì í ṣe umaru lónìí àkọ́dà òmìnira nàbí yìí sallallahu alayhi wa sallam ọgbà alábọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam ẹnu ọ̀nà àbáwọlé mi ta tó wọlé sí bíbá òní báàbò kayfa yujibu إذا قيل lẹ́hu كيف asùbàtà fún èyí ó ti dáhùn nígbà tí wọ́n bá sọ fún yẹn yìí pé sóò jí dáadáa o àyíkò jí dáadáa nínú ẹ̀ ń bẹ́ẹ̀ ní èdè lọ́wọ́ kàyífà asùbàtà sóò jí dáadáa ẹ hàn pé lọ́dọ̀ wa mi báyìí àwa máa ń rí díẹ̀ lọ́jọ́ ẹ ní ọba dàgbà wọ́n máa jọ mi kéé ní omi orí wọn ti máa ń fa ìjà lágbólé nìyẹn a máa ń jà kágbà gẹ́gbà dábì wà máa jà ságbá wọn máa gbọ́ kébi lọ́wọ́ ṣe kí ni máa wí báwo ni báwo ni ni kódà àwọn mi ò yẹra wọn lójú ìjọ pẹ́ débi pé wọ́n sì lè jáde pé yẹn ti lọ gbọ́ ẹ̀sìn fáwọn ìyá wa wọ́n ẹ̀ mọ ìfẹ́ ni dáadáa o torí wọn lákọọ́lẹ̀ o wọn kàn máa ń sọ yìí sẹ́nu wọn bá bá ní o ní kí màmí ọmọ sọ pé ẹ nígbà táwọn bí ọ ilé òbí ìdí sẹ́yìn àwọn ọjọ́ mélòó wa ni mí ẹyọ kan tí mo kàn rí tó sọ òun ni kóun pọ̀ sẹ́yìn jọ ọba mọ́tà rẹ̀ hàn orílẹ̀ èdè sọ. òun pọ̀ sẹ́yìn jọ ọba mọ́tà orílẹ̀ èdè sọ dáadáa. wọ́n sá sí àwọn ìfẹ̀tà rí ìmọ́lẹ̀ ó lè jẹ́ nìyẹn jù rẹ̀ lọ́wọ́ àlùkò ẹ̀ wọ́n bí wọ́n ní kíní wọ́n á bí òun lálàmì sí i. lè wọ́n ní ọba gbọ́ pé ẹni ẹ wí báwo ni ọmọ máa kárí mọ́lẹ̀ pé òsè báwo ni sí mi. ní ọdún kẹfà yìí ẹ wà yí káàkiri àwọn àdúgbò ẹ̀sùn tí kálukú ọ̀pọ̀ ọmọdé orí ara wọn ṣe jura wa lọ. ẹlòmí òun ó tún lọ gbé fáwọn ọjọ́ ká kílásímẹ́tì bí àwọn ti jọ jẹ gbé rẹ́ẹ̀dì yẹn tọ́jú orí sì tún ta sí. ẹ̀wọ́n àwa nìyí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò wa àti àwọn ọ̀rẹ́ mi tó kalẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn lọ sùkúù primary school fẹ́ẹ́ fẹ́ ń jọ tọwọ́ tó ṣe sí ni wọ́n tó sọ àlá tó kìíní wọ́n reject wa alọ́ kejì gbogbo ẹ̀ pátá ní recipes wọ́n reject ọ́ ajáde bá wà àbúrò wa bẹ́ẹ̀ kí wọ́n fò wá bọ̀dà ni wọ́n sọ ah, ọwọ́ ọ̀dẹ̀ náà ti tẹ́tí báyìí ọ̀yẹ́ máa bọ̀ wá. ó yọ ojú dérè kí àwọn tún jẹ́ ìgbọ̀ wa dáa tẹ̀lé àtijọ́ wọn sùn àjọ wà ń gíláàsì kẹ́rin. ẹlòmíràn bá ti gbé pé sam ẹgbẹ́jọ ni wa ìjọba ti wá gbọ́dọ̀ lọ pé bọ́wọ́ ni báyìí ìjà bẹ̀rẹ̀ ni so lọ́dọ̀ ti wá lélẹ̀ lọ́dọ̀ lábá kò ní tùmọ̀ mo kẹ́yìn obìnrin ẹ̀fẹ́ǹtì yẹn wà dáadáa soso jí dáadáa o ẹ lè béèrè pé ẹ jí dáadáa o bàbá mi fẹ́ jí dáadáa o ṣùgbọ́n lọ́dọ̀ ti wá àwọn ọ̀gá ìgbọ́ àlùmọ̀ àrùfọ̀ ọ̀rùfá àlùmọ̀ ṣòro ti ṣàròtọ̀ ìgbọ́ ti jáde pé lọ́dọ̀ wa èèyàn ti àárín bí sẹ́ni tó jù yẹn lọ ni ajálù kẹ́ má jà rí fún àwọn bàbá wa pé bàbá mi fẹ́ jí dada ẹ̀mí màá mi fẹ́ jí dada <laughs> ẹ wọ pé wọ́n tún jí omi fún yìí ti ń bẹ lọ́wọ́ wa pé ah wọ́n ti á ti wá tún fi jọ lójú kún súnà tó lóun ṣe ẹ ẹ dáwọ ohun tó ti á rí fún mi ní kẹ̀kẹ́ ló sọ pé ṣé mo jí dáadáa. sọ nípa bẹ́ẹ̀ wọ́n ní bòlì yẹn ti máa dáhùn tí wọ́n bá sọ fún yẹn pé kẹ́fà asbáta tó ń jí dáadáa ká lọ wá níbi tó yẹ kọ́ wá lọ́jọ́ ọ̀tà wa tá a jẹ́ kíni ọ̀tá a jẹ́ yorùbá tọ́lọ́run sáà náà wá yorùbá púpọ̀ jù alẹ́ dí àpọ́nlé èdè wa da gbogbo ẹ̀ lọ́rọ̀ọ̀rùn gbogbo ẹ̀ ní bẹ́ lára wa yorùbá lọ́run ló sànù wa níbẹ̀ ẹ̀rí kọ́lá ìṣesí wa bẹ̀ súnmọ́ àwọn lárúbáwá jẹ níbi dẹ́sí sọ̀kalẹ̀ sí nípa àwọn dáadáadáadáa nípa ọ̀wọ̀ àpọ́nlé gbogbo nǹkan nǹkan tí ń bẹ lára lọ́dọ̀ àwa Yorùbá lẹ́rìí ìdọ̀bálẹ̀ nìkan ni kò fi yàgbà tó nípìnlẹ̀ dé ọ̀rọ̀ bó ti yé ń sìn wọ́n ká bọ̀wọ̀ èèyàn ká má gbàlagbà á ọ wà lọ́dọ̀ wa ẹ̀wọ̀n pé bíyẹn jẹ́ bàbá èèyàn wọ́n bá jẹ́ haúsá ẹ̀wọ̀n pé ó là mọ́ náà ni pé áódù wọ́n yí bẹ́ẹ̀ fún bàbá rẹ̀ náà ní bá wí ìgbọ́lọ́dọ̀ tiwa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa ti máa tó téèyàn ó sì fún ọ lé dáadáa pé tó ìpìlẹ̀ wí náà ìgbélé yẹn wà ní wà lọ́dọ̀ tiwa. ẹ̀rì wọ́n ní Abu Asim sẹ́ẹ̀dì gàgẹ́lẹ́ ọ̀yà àjẹsà ní Abu Asim. àjẹsà ní Abu Asim àti Abdullahi bin Muslim الصلمة المكي عن جابر بن عبد الله قيل للنبي صلى الله عليه وسلم كيف أصبحت؟ قال بخير من قوم لم يشهدوا الجنازة ولم يعودوا مريضا هذه هذه حدثنا أبو عاصم أبو عاصم هو حديث فلا عبد الله بن مسلم لا تدع سلامة المكي لا تدع جابر بن عبد الله وأنا وصف النبي صلى الله عليه وسلم كيف أصبح ẹ ọ̀kẹ́ mo náà ló dé kọ́kọ́ fi ẹsẹ̀ mú kọ́ dímọ̀ pé ẹ dàpọ̀ ta ni ọ sàgbà níbi inú gbogbo ẹni ọ wà láyé ẹ dá mi lóhùn bàbá yìí kó a fẹ́ dáadáa o ẹ mọ̀ pé ń jèlò wọ́n fi Abbas léèrè gbígbé láàrin wa àtànẹ́bì ìtàlágbà rọ̀dí ọlọ́ọ̀fù tàlà Abbas ní ànẹ́bì jòmìlọ́ọ̀ ẹsìn má jẹ agbàgbé ẹni tá a pè ní abbasu yìí ẹ̀gbọ́n ológun jẹ fún bàbá anabi sallallahu alaihi wa sallam ọlọ anabi jù mí lọ ọkàn ìjà sí wípé wọn bí mi ṣáájú rẹ dé ẹ wọ ẹgbẹ gbogbo ẹni fi di wà nípò gíga mo máa ń sọ ẹni ó ẹni àpọ́nlé ni o. bí ẹ bá yẹpẹrẹ rẹ ọba nídìí nǹkan tó gbà lọ́dọ̀ rẹ̀ ó lè má fún ọ. ẹ ẹ ok ìwọ ni wọn ń sí ìbùyẹ ìwọ yà kú. ó sì máa dégò kálẹ̀ ẹ sọ pé béèrè wọn náà wọn bá ní wọn lẹ́gbọ̀n dábì yìí kan ẹ sọ pé mò ń rẹ jù lọ́wọ́ orí gbólóhùn tó gbọ́ yẹn ní aláwọ̀ pàdé kẹta fẹ́ sí i ẹni wọn padà ẹwọn fóun lọ fà so téèyàn bá ti wà ní ipò tí ó ga kí kéèyàn lówó tó ti ń sìn so ìbínú òfin ìṣẹ̀lẹ̀ tó ń tàn gẹ́gẹ́ bí àdàmú ènìyàn èèyàn máa fọwọ́ rẹ̀ ẹnìyàn máa yẹ pé àìrọ́ ah, ah, o àbẹ́ sí gẹ̀ẹ́sì ẹ wo ohun tí bàbá yẹn ṣe wọn ni ànẹ́bí ju àwọn lọ ẹ wo bọ́ọ̀nì ẹ̀rí ti ṣe jù lọ ọkàn jáde pé wọ́n bí mi ṣáájẹ pẹ̀lú pò yẹn ipò mọ́ náà fún náà ṣe rí nìyẹn wọ́n ti fi ẹ̀jẹ̀ lè mọ́mù tẹ́ wọ́n ti tó èmọ́ ti fi lè mọ́mù ìwà ni wọ́n lọ fẹ́ sùlẹ̀mọ́ a ti fi kọ́ mọ̀ ọ̀yà kírun fún wa ni mọ́mù ni mọ́mù tí a ti kọ́ mọ́ ọmọ mi bẹ́ẹ̀ náà ni ó ti di mọ́mù ni káyọ̀ ọmọ kan ní Jordan nípa sẹ́wọ̀n yẹ dàbí ọmọ ọdún méje péré lórí ní <laughs> ti mọ ọmọ òwe ààrẹ ti ń kí dímọ̀ fáwọn yẹn rúgbà àwọn yẹn mẹ́wàá ga jù ó ti dì mọ́ òun ní wọ́n sì fi àwọn olùmọ̀ lórí wọn lára ah, kí ló dé inú rẹ̀ mú dáadáa yóò ṣe kú sí báà láì gbé pépà lọ́wọ́ yóò wí wí wí wí wí tó sì kí òkú wọ́n ń pè ní ẹyin sáà lẹ́kọ̀ọ́ ẹyin sáà lẹ́kọ̀ọ́ mọ́ náà seven orí rẹ̀ pé jìjà gbogbo àwọn òdi fáàrù gbogbo àwọn àhàdì gbogbo ẹ̀ ló ti kó lórí wọn kẹ́ gbọ́ bẹ́ẹ̀ ní wọn wíwọ jẹ́wèé ìgbà wájú ọ̀nà kí wọn fà wọn bá ti gbọ́n tó ṣe kí nígbà yẹn aláàbò ó ti di ẹni iwájú náà nìyẹn. gbogbo àwọn àtàwọn ń wò bẹ́ẹ̀ ọlọ́run ní máa ń pín ipò ọlá fún yẹn. ǹjẹ́ inú lè dì bẹ́ẹ̀ kí yẹn yí ipò ìbò ìyẹn ò pé kódà ẹni tó ṣe yí pé kò tó yẹn bí yẹn bá bàrà yẹn ìyẹn gan oníwọ̀n yóò ti fọ́n lé wọn gan yóò ti rẹ̀ gan pé bó la dẹ̀dú ṣe ń fún ẹni ilé ẹ̀ẹ̀mẹ́ni tí ń ṣe báyìí ni búrò dáàdì mi máa ní ẹ̀ẹ̀mẹ́ni ṣe báyìí ẹ̀gbọ́n ọ̀yá mi máa ní. ọgbọ́n àìsàn dọ́tà lẹ́nu pé bò náà ìwọ ni a ó kú fẹ́mọ̀ pé yẹn ní o ṣe ṣe bíi pé ókè wọ́n ní àbúrò mọ́ mi sọ pé à ń ṣèpàdé lọ́wọ́ àtàwọn èèyàn kan. lọ́dọ̀ kọ̀ yẹ kẹ́ni yẹn ní o ṣe bẹ́ẹ̀ sùn mọ́tò gẹ́gẹ́ bí ìjọmọ ni. sọ nípa bẹ́ẹ̀ ńlọmọ tí wàá lọ òun ni pé ó lè wá lọ́dọ̀ ẹni gíga lè kọjú ẹ̀dá nínú èdè tí wọ́n bẹ̀yẹn ọ̀rọ̀ mọ́tò bá yá wa náà èdè ń bẹ̀rẹ̀ ká jiyàn sí àwọn bàbá wa dáhùn bí òní yé nìkan ni òní sọ pé tipátipá ọwọ́ àlọ́ kojú da bàbá lọ́ máa sọ fún pé bàbá sẹ́jí dáadáa ẹ̀bọ́ ọ̀dẹ́ yẹn kan tó wọn ò tí wàá kọrú kéwú táwa ń kọ́ yìí mọ̀rọ̀ bó ti ń sùn ṣùgbọ́n láàrin ara wa ìlú kò sí ohun tó burú ìdílé wa tẹ̀ lápọ̀nlé mọ̀ sí pé lábá lọ ń sọ mi ọbẹ̀ ẹ̀ tó ń jọ tó ọba wí kéde ní bí má ti kú lábá ló ń wí. alẹ́ ti kẹ́sì kéke kẹ́sì máa sọ àtà alẹ́ ti kẹ́sì ẹ̀kọ́ ti pé nẹ́ẹ̀lì yóò bí mi torí lọ́ba bí yóò bá sọ àbùkù ọ̀bà ọmọ bíi kọ́ máa lọ tú àdúrà àti ànásọ̀sálá ní kàtẹ́ mi. sẹ́ẹ̀lì sọ túmọ̀ rẹ̀ fún wa ní nígbà wọn sọ pé tíyẹn bá gbà rẹ̀ látàwọn tó dìrọ̀ rẹ̀ ọ̀làdúrà àti ọwọ́ àánú súnlẹ̀ tí wọ́n ní àṣẹ. òun náà ti dá àbá gbọmọhu bàbùtálà tìlẹ̀ ọ̀rọ̀ wọ̀sábàtẹ̀lẹ̀ àjùrò insha Allah. kí wọ́n á ní kẹ́kẹ́ ẹ sọ túmọ̀ rẹ̀ fún nígbà táwọn ọ̀gbọ́n kí ǹjẹ́ tá a bá wí yorùbá ni sọ́gbà pàdé àlàsí mọ́ àwọn òfin tá a tún jáde mbẹ àwọn òfin tá a bá gbọmọ òǹgbẹ ti lọ ṣe ọ̀sà mi sí nígbà tí yẹn sọ àwọn àfọ̀pàrọ̀ ọ̀bùtálà tìrọ̀ ọ̀rọ̀ ibi ní sẹ́ńkọ́ ó ti tutù tọ́ rẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́ wọ́n sábà kalẹ̀ ajírò insha Allah ládàá dúró sísìn pẹ̀lú ògo ọlọ́run àbí wò lọ fẹ́ sìn sáàrin ìdí àbá pẹ̀lú pé tí wọ́n bá ti ní kan lọ wípé àdúrà yìí wà lóṣù sánlá ní ká ti rú àdúrà yìí ọ̀nà ọ̀hà ni kìí kó béèrè pé àfa ẹ̀ lè sọ túmọ̀ rẹ̀ fún wa ni èyí ò lè kọ́ Yorùbá rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni èyí ò lè kọ́ Yorùbá rẹ̀ lẹ̀. kéwù yẹn gan lèyàn kàn èyàn máa kọ díẹ̀ díẹ̀ tó fi yọ tọba wá lónìí tó wọn pè láfa tó fẹ́ kọ jọba dọ̀la yóò ti máa dàdúrà lọ díẹ̀ díẹ̀ nígbà tábí rọ́ṣẹ̀ kan yóò ti padà yín padà dáadáa wọ́n ti sọ àbàkọ́mọ̀ sáàtà sábà ọ̀wọ́n ọdún lónìí nìyẹn kó tó sọ̀la ò ní rí yẹnu tó bẹ̀ mọ́ pé ẹyọ kẹ́yìn náà máa lọ wí lọ títí ó rí padà clear. so nípa bẹ́ẹ̀ wọ́n ní wọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam pé kayfa asbahta fún mi ẹ̀ bọ́ọ̀lù ìwà látọ̀tọ̀ ọmọ kékeré fàgbàlagbà pàpà jùlọ àwa tó ti yé ọ̀rọ̀ ti yé ṣùgbọ́n àwọn bí ò ti yé láti má segin náà láti má da fitinẹ lẹ kí wọ́n máa lọ pé súnnà nírọ̀ ẹ̀wọ̀n kan ní Ali radiyallahu ta'ala wọ́n ní anzilu nẹ́ẹ̀sà mẹ́nẹ́sìlà ohun tó ti yá àwọn èèyàn bẹ̀ náà ni ẹ gbé wọn sí ẹfẹ́ kí wọ́n pọ́lọ́hún nírọ̀ àtòjì tẹ̀lé pàápàá jùlọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tọ́lá àwọn nǹkan mí bẹ́ẹ̀ tó lè fi pọ́n wọlé yàtọ̀ sí kọ́ máa bí wọ́n wípé bàbá mi fẹ́ jí dáadáa àwọn tí bẹ́ẹ̀ ń sìn wọ́n wáyé pé wọ́n gbọ́dọ̀ bá ìyẹn léwu ó sì dájú pé wọn ò ní bínú insha Allah wọn lọ sọ pé ah, bí káyìrì yẹn ni pé òun jí dáadáa min qawmin lam yashhadu janazatan wa lam ya'udu maridan. Ah, wọ́n lè túmọ̀ rẹ̀ ní wípé mo jẹ́ nìkan tí ọ̀gán ní janaza ìsì tún lọ aláàárẹ̀ wò ìtumọ̀ rẹ̀ ní wípé ara rẹ̀ ò le mo tẹ́ni ẹ̀ ń dọ́gbọ́n sọ nìyẹn ó ti dáhùn yìí pé òun jí dáadáa o mo wá jí dáadáa min qawmin lam yashhadu janaza ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn kan ni mí tí ò lọ bí sàárè kọ́tà lókù débojì ká ṣàpínú nǹkan téèyàn fi rí ìyọnu ọlọ́run téèyàn fi rálù jẹ́ni ọlọ́run lọ́wọ́ nígbà táwọn sọ sọlá ń béèrè láàárọ̀ ọjọ́ kan pé ta ni tọ́gbà wẹ̀ lónìí abákiri lọ́hùn ta ń ba aláìsàn wọ lónìí abákiri lọ́hùn ta ń tẹ̀lé òkúté bòjì lónìí abákiri lọ́hùn ni ta ń sin sádàkà fáláyìn lónìí abákiri lọ́hùn ni ah ìjọ ọlọ́run ní gbogbo nǹkan tá a kà á lẹ̀ rẹpẹtẹ yóò ní pé sára rẹ nìkan àbíkọ́jẹ́ ní àlùjánnà sọ ìtumọ̀ rẹ̀ ní wípé ọ̀rẹ́ mi o rírẹ̀ tó wá rẹ̀ mí ò jẹ́ láǹfààní àti lọ́ọ́ ṣe kíni o àti lọ́ọ́ ṣe ṣùkúrù jánásà mi lè lọ bẹ àbí mi lè tẹ̀lé wọn dé ìtẹ́kù bákan náà mi láǹfààní àti lọ́ọ́ ṣe kíni o àti lọ́ọ́ bẹ aláàárẹ̀ wò. wọ́n dábàá wo hadith yìí náà táwọn àríkè mubahun lil marid àsọ̀lẹ̀tọ̀ aláàárẹ̀ àníyẹ̀kú làhákàdà kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí fi jawaabi mọ̀ntọ́lába mi tó dìkìrọ̀ hali kó fi fèsì ẹni tó bá fẹ́ kọ́ sọ bóòlù tẹ̀sí rẹ̀ lérí. mọ̀tà àtìfẹ́ yé ni wípé lẹ́ni fẹ́dùn ọkàn mú. mo ètò tó mo wà dáadáa ìnáwó mi ń bàjẹ́ títí nù wọn àwọn iṣẹ́ olóore tó yẹ kí n ṣe ìtẹ̀lókùdébòjì lọ́ọ́ balẹ̀ ìsàn wò láǹfààní àti kíni ọ̀hún àti ṣe nítorí àìlera mi. mọ̀rọ̀ bá nìyẹn ti kílà rẹ̀ tó fi hàn pé yẹn ti ń sọ bí tètè yẹn ti rí ni. حديث ميت توا على بيرني قال حدثنا ابن ابن الصلاح نعم حدثنا محمد بن الصلاح قال حدثنا الشريف عن عن هاجر وهو الشاعر قال كنت اجلس الى رجل من اصحاب النبي صلى الله عليه وسلم ضخم من الحضرمين حضرمين حضرميين حضرميين فكان إذا قيل له كيف أشبهت قال لا نشرك بالله ṣùgbọ́n hadith eléyìí sánẹ́dù rẹ̀ lẹ̀ pẹ̀lẹ́nì gàdán pẹ̀lú sharik ibn abdullah wọn sọdúnkù lẹ́ni olóòtítọ́ ni ṣùgbọ́n yóò tẹ́wọ́ kẹfìrà ní tẹ́gìrẹ́ tí máa ń pọ̀ jù. wọ́n ní haddatha ni muhammad bin sabah محمد بن صباح هو حديثي فوني شريف صباح لا تدم حاجة ونحن هم في الصائغ أني مجوكو تي أراكم لكنا وصحابي النبي أني يتوبي wọ́n ní tí wọ́n bá sọ fẹ́ ni èyí pé kaifa asbahta sọ jí dáadáa mo jẹ́ òbí náà ní pé la nushriku billah àfi nǹkan kéjì ọlọ́run mo ti máa fi ń dáhùn nìyẹn wọn ní hadith eléyìí ó jẹ́ wáyé sí apá kan àwọn sàbẹ̀ wọ́n máa ń dáhùn báyìí lẹ́nu tí ó dúpẹ́ fọlọ́run wípé ọlọ́run làwọn nínú ẹbọ ó sì ní kó ń wà lóríire títà òkè àtúnrere ni kéèyàn má ṣẹbọ ọlọ́run dákun má jẹ́ àṣẹbọ gbẹ̀yìn ayé wa gbogbo àwọn tí wọ́n ń ṣe tí wọ́n mú mọ́ tí wọ́n sì fẹ̀ẹ́ sí bójú ọlọ́run dákun jẹ́ kí wọ́n lè pàṣẹ o. ẹ̀rí hadith mi tún ní lábẹ́ òní haddathana Musa. haddathana Musa kọ́ ọ́. حدثنا ربيع بن عبد الله بن جار الهدمي قال حدثنا سيف بن وهب قال قال لي أبو سفيان كم أتى عليك قلت أنا ابن الصلاة وثلاثين نعم أنا ابن الصلاة وثلاثين قال أفلا أحادثك بحديث سمعته من حذيف من حذيفة بن اليمن إن رجلا من محارب حفظ يقال له عمرو بن الصالح وكانت له صوبة وكان بسن يوم يومئذ وأنا بسنك اليوم أتي أتينا حذيفة في المسجد حذيفة نعم أتينا حذيفة في المسجد فقعدت في آخر نعم فقعدت في آخر قوم فانطلق عمرو فانطلق عمرو حتى قام بين يديه قال كيف أصبحت أو كيف كيف أصبحت أمسيت يا عبد الله قال أحمد الله قال ما هذه الأحاديث التي تحكينا عنه قال وما بلغك عني يا أمر قال أحاديث لم أسمعها قال إني والله لا أحدثكم بما بكل ما سمعت بكل ما سمعت ما انتظرتم بي جنحوا هذا الليل ولكن يا يا عمرو بالصليب إذا رأيت إذا رأيت قلت توليت بالشام توالت بالشام توالت بالشام فالحجر الحجر فوالله لا تدع لا تدع لا تدع قريش عبد الله مؤمنا إلا أخافته أو قتلته قتلته لا أو قتلته والله لا يأتين منكم زمان لا يمنعن منه الذنب ذنب العدل قال ما نشرب على قولك يرحمك الله قال ذلك إلي ثم فعل أنا حدثنا موسى موسى وي حديث الإخوة أنا رضعي بن عبد الله بن الجارود الهذلي ينسى حدثنا سيف بن وهب ó ní Abu Tufail ó sọ fún mi ó ní kam ata alek ọtọ́ ọmọ ọdún mélòó báyìí ó ní mo wá dáhùn yìí pé ah. ó ní sáyẹ̀fù tó ní wàhábù ní sọ bẹ́ẹ̀ ó Abu Tufail bí òun pé kam ata alek ó ti ọmọ ọdún mélòó báyìí ó ní wá ní bẹ́ẹ̀ ni anẹ́bùnú sálásí sálásí ó ní mo dọ́mọ thirty three years kọ́ọ̀là ọlọ́wọ́ àti báyìí pé àfàlà uhaddithuka bi hadithin sami'tuhu min Hudhayfata bin Yaman. ọwọ́ ajé wí hadithi kan fún ọtí mo gbọ́ lọ́dọ̀ Hudhayfa ọmọ Yaman radiyallahu ta'ala anhu. wọ́n ní torí arákùnrin kan ní muharibi hasafa wọ́n ní wọ́n ń pẹ́ nìyẹn ní amúrù bùnú sùlẹ̀yì kánẹt lahu suhba suhba yẹn ní pẹ́ nìyẹn sọ̀hábí yòó ni ẹ má jẹ́ àgbàgbé dání wọ́n ń pè ní sọ̀hábí yìí òun ni man laqiya an-nabiyya sallallahu alayhi wa sallam wa amana bihi wa mata ala imani ẹni tó pàdé ànábì sallallahu alayhi wa sallam ó dẹ̀ sì ní gbàgbọ́ sí ọwọ́ akú sórí gbàgbọ́ yẹn kọ́dọ̀ wa nù tàrífù pé wà láwọn sàkálẹ̀lẹ̀ rìjà kọ́dà bó ṣe pé ọlọ́run ọ̀sẹ̀ sí mọ́ nígbà yóò tún padà ọláyẹ̀ tó ti padà nìyẹn. sọ̀hábí yunan wọ́n ní amúrú bùn sùlẹ́yìn yẹn oníkànnì bí sí ni yẹ̀wò má ìdí bẹ́ẹ̀mi ṣe jẹ́ thirty years òun náà jẹ́ thirty three ọjọ yẹn yẹn ni pé thirty three ni ọ níjọ́ tó yẹn ọ̀rọ̀ iye ọjọ́ tèmi náà ti dìjọ́ yẹn nìyẹn wọn bá nìyẹn ti ń yé bẹ́ẹ̀ ọ̀nà àtẹ́yìn náà ṣọ̀rọ̀ ìfẹ́ da èyí má ti dẹ́ alọ́ bá ṣọ̀rọ̀ ìfà ní mọ́sálásí kan fọkọ̀ àtú fi áṣírí kọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń kọ́ méke ọ méke ni ẹ ti dàgbà ọ ẹ ti dàgbà ọ nígbà táwọn yẹn kí wọ́n bá tún máa pe gbogbo orú àwọn àyín náà lọ́mọ kéékèé. ní ìyẹndínlélógójì ọdún níjó lè hàn tó dàgbà ẹni ẹjẹ àwọn àgbàlagbà ní ọmọ afọ àwọn àgbàlagbà wo làwọn àgbàlagbà yìí àwọn apárọ tí ra yín jẹ ágámì lìbànẹ bá wáyé orí fi kó láyé ibi rẹ tó dálẹ̀ káwọn èèyàn máa rìn lọ báyìí ẹ máa parọ́ tí ra yín jẹ ọdọ ọmọ yẹn jẹ years ló fi dára gúnlẹ̀. ẹ wá wo bó ti fi èrègbè ẹni bó ti jiná tó gbogbo ohun tó kù láti ọyà kan ti tiri yẹ tó ti kù láyé ẹ wá wo bí rẹ lọ dálé àwọn máa kàn án ẹ àwọn àgbàlagbà lẹ́yìn kan máa wí lọ́rọ̀ ni àwọn àgbàlagbà yóò rà àgbàlagbà tó wí lọ́rọ̀ ẹni yẹn náà àwọn sàhábà tó yẹ pé dúnà lárúbáyìn fáwọn màá tó mú ìjábà rọ̀jọ̀ lọ́wọ́ tààrà dúnà lárúbáyìn. كذلك سعد بن معاذ دون الأربعين كذلك جعفر بن أبي طالب دون الأربعين أما دون أما أبو رن بقوانا أما سنة يجي أما باجمع مدوسي أما أنا أما أقلق كان أقلق باكو، أما أقلق بقى سودون كو أما أدي تجدي وتو سو سو نبابي قال الله بحذيفة wọ́n fẹ́ yọ kíní yẹn gún òpè máa sọ pé kékeré kan ọ kíní kan ọ ti dàgbà ọ nǹkan ọba fẹ́ kó ti gbájúmọ́ ìgbàgbà nígbà náà fẹ́ ṣe ìranù ní ìṣọ́fẹ́ ládìgbò láì twenty two years ló ti bẹ̀rẹ̀ kódà àkọọ́lẹ̀ fi rẹ̀ pé kèé tí ìwọ sixteen kan tó ti ń jọ ìyẹn bí ẹgbẹ́ káàkiri ó sì láyà ó gbé níwájú ọba Saudi báyìí wọ́n ní wọn ò bí sọ̀rọ̀ báyọ̀ ojú bẹ́ẹ̀ ní ti lọ sọ̀rọ̀ lọ. ẹ wá wá àtìgbà yẹn owó ti tó sí ilé ìwà àgbẹ̀tàn ẹgbẹ́ àwọn àgbàlagbà lẹ́yìn tí wọ́n máa gbé gbà àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ káwọn àgbàlagbà sọ. nígbà tí ìpa fẹ́ lọ tọrọ nǹkan bí àgbàlagbà bẹ́ńbẹ́ ọmọ bí bẹ́ńbẹ́ láàpẹ̀tẹ̀ ẹ̀sìn kí ni ọ ẹ̀jẹ̀ apá gbàlè. ọ̀wá gbẹ́ sì dáná wá ní ẹ̀jẹ̀ àwọn àgbàlagbà ọ máa wí èdè olúwa lọ́yẹ ká máa wí nígbà tó ní bí sì ń gbé bí rẹ̀ tó ń gbé hàn. ìjọ́ òun náà ló ti lọ yọ wọ́n ti bí ní nineteen oh èyí yẹn fọdún mẹ́ta jù lọ èyí àbúrò aláàjùmọ̀júdí wọ́n bí yẹn ní nineteen oh three hàn sẹ́yìn náà wà wọ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bíbí náà ti wá kárí ayé báyìí ni ẹ̀wọ̀ bó ti kárí ayé ni. so nípa bẹ́ẹ̀ ọ̀là ọlọ́ba ṣọ̀dọ̀ ìfa ìmọ̀sídìí ní mọ́sálásí kan ẹgbẹ́ lọ́dálẹ̀ ọ́ ọdí ẹgbẹ́ ẹgbẹ́ burúkú ńlọ́dálẹ̀ ẹgbẹ́ tẹ́ ti mọ̀ yẹn náà ni o alìfọ́wánì mùsùlùmí àwọn kan lọ́gbà alìfọ́wánì mùsùlùmí lọ́dọ̀ alẹ́ láburú yẹn ni ó pè pèsè ó ṣe wàhálà lórí ẹ̀ tí wàá fi lọ́ọ́ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọba sàwọ́dí pé kí wọ́n dé kó wà lọ́jì rẹ̀ lẹ̀ lọ́ba ń sọ fún jọ́ọ̀dì gá nánà mùsùlùmí wọ̀n náà nù ìfọ́wánì ẹgbẹ́ òlẹ́sùn ẹgbẹ́ wa fi lọ́lẹ̀ mú ìfìdá <laughs> àwa ti ń tẹ̀sí bíi ó dẹ̀ ní tájẹ́tì tọrọ tájẹ́tì lẹ́yìn ó sì bẹ̀rẹ̀ sí ní lọ lọ́dọọdún fún lọ́dọọdún bẹ́ẹ̀ lórí nísìnyí ẹ̀ sí mú àdáwò tó di tó di fi lọ́lẹ̀ ńlá gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀kátìbù àmà àwọn mọ̀kátìbù tó pàtàkì tó wúlò gidi àwọn àsọmọgbé rẹ̀ wọ́n jẹ gàba lórí ọ̀la tó yẹ kó sọ̀rọ̀ ní àlọ́ nígbà síbẹ̀ ní nẹ́dúwà. nínú nẹ́dúwà àwọn wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lópin ìgbà pípẹ́ àwọn bàbá yẹn tí wọ́n ti lọ wọ́n gba tiẹ̀ wọn ọ̀fẹ́ gba kọ́fẹ́ gbẹ́ lọ́lẹ̀ ṣùgbọ́n lọ́nà àti àbọ̀ náà méjì ó ti fi kínní yẹn lọ́lẹ̀ tọ́rẹ́ inú ẹ̀kú òṣèlú ní báwọn yẹn sọ̀rọ̀ tó ti ń kàwé ẹ̀jẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ́fíìsì tó lágbára ló ti wọ̀ pẹ̀lú ìsúnmi jihad ìdàrúdàpọ̀ ẹ̀sìn yìí náà ni ẹgbẹ́ orí burúkú táwọn àmì ẹgbẹ́ nìyẹn èèyàn ní níwèé sà sọ ẹ kò wéré ìgbòlugi ẹsẹ̀ ewúrẹ́ àtẹsẹ̀ kínní gbogbo ẹ kò gun ọkọ àti kèfèrí àti jù àti rọfìdọ àti ṣíà káká ti lè hàn kọkọ èròǹgbà wa ìwọ̀n tá a fẹ́ sìn yẹn ká sí rí i sí ni ló wá ní nǹkan yẹn jọ ẹ̀yin náà wo lálàsí àtijọ́ yìí ní mọ́sáàrì kí ni wọ́n bá bọ̀ látijọ́ yìí nọ́ọ̀sì ni òfò ọjọ́ kejì kí ni o ọjọ́ kejì ọjà náà sọ nípa bẹ́ẹ̀ ẹ sọ mí kí n mọ nígbà tó ti ń dàgbà tó jódodo tó polongo rẹ tọrọ lè sọ kọ́ dàgbà kọ́ má padà dàgbà táwọn tó ń wò lálágbà yẹn kò lè má tó wọn tó fi kó láyé. wọ́n lọ alọ́ bá sọ̀rọ̀ ìfà ní mọ́sálásí wọ́n ní wọ́n wá jókòó fi àṣírí kọ́ ibi táwọn èèyàn jókòó parí sí ẹ̀kọ́ nìyẹn ìgbẹ́ mo jókòó sí. wọ́n ní amúrù yẹn wá lọ́ntẹ̀ tó fi dúró sí iwájú ọ̀sọ̀dọ̀ ìfà ìwà ń béèrè pé kẹ́fà àṣùbàṣà tó jí dáadáa ẹ ọ̀pá lọ́wọ́ àlọ́dọ̀ tí wọ́n bẹ̀. àwọn kẹfà àmúfẹ́ ìta àbí sọ lẹ́lẹ́ dáadáa ẹ̀rẹ́ Abdullah ọlọ́wọ́ sọ pé ahmadullah mo ń dúpẹ́ fọlọ́. ìwà ń sọ fún afáwa ń jẹ́ pé mọ hàrí ilẹ̀ àhàdìsí lẹ́tì dàtí ní àǹkì kí ni àwọn àdìsí àgbọ́dédé ọ̀fẹ́ ìyá tó o máa ń sọ yìí náà ẹ̀fọ́ àfáwọn òbí fà àwọn sì mú àwọn àṣírárù wọ́n mọ̀ nípa àwọn àhàdìsí fítàní àwọn àhàdìsì wàhálà bọ̀ o afáwọn ọkùnrin kà wọn ha lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ ànẹbí sọlọlọ ha ọdà tí wàhálà bá dé kó láti yẹn o àwọn ni wọn hàrọ àwọn àhàdìsì yẹn kí làwọn àhàdìsì tí à ń gbọ́ lọ́dọ̀ rẹ̀ yìí ẹ̀wọ̀n báwọn míì náà ti máa ń wí fáwọn náà ṣe tí gbogbo èyí bẹ́ẹ̀ ń wí ẹ̀ sáwọn ní mùtàṣàdìdú náà ni wá wọn ló nílé kòkó ni wá ẹ dákun mọ́mọ́ rẹ̀ tàṣàdìdú kí ni ìtumọ̀ lé gbogbo. mo ní sáwọn dárúsù wa dáhùn sí àǹkéjú wa tí ọ̀tẹ́ ti ń dárùn bọ̀ sí wá kọ̀ọ̀yẹ́ ní sókòtò rẹ̀ wálẹ̀ sí wá ayé lè tẹ̀sẹ̀ dùn. à ń ṣe dárúsù yìí ìyẹn wọ́n ń ya ara yẹn o nígbà tí ìpínlẹ̀ fẹ́ gun pléènì pé kò tó wọlé pé kò tó rẹ̀ balẹ̀ àbí ọ̀balẹ̀ bí ọba ti balẹ̀ ọ̀yá. padà àti ẹ̀tọ́ bá ti balẹ̀ bá ti wí tọ́ bá ti balẹ̀ padà tí ọba balẹ̀ wọlé ìyá gbòòrò rẹ̀ alẹ́ hmm. nìkan ni òdì ràn lọ́rùn kan wọ ọgbọ́dọ̀ àdúrà lábàá ọba hmm, o ti di kèfèrí báyìí ayé ṣàtìlẹ́. àwọn àti sẹ́ńgbà táwọn yẹn ti sàlùkámì islam sẹ́ni tí ń dágbọ̀n sàlùkámì islam ṣàhádà tẹ́lẹ̀ òsì sàlùkámì islam tá a bá fẹ́ yẹn jú ṣàhádà tó adìyẹ muhammadu rasulullah ẹ̀rí sí tẹ̀dé bíi kí múra rẹ̀ ọjọ́ ta nẹ́bì ni kí rìsí rẹ̀ ọjọ́ ta nẹ́bì ni tó àríkánù islam ọ̀hún náà wàá dà tí wọ́n fi rinlẹ̀ torí àwọn mùtàbí doni tàṣàdùtù òun ni pé ká mùtàrí inú ẹ̀sìn ká sọ tàṣàdùtù nìyẹn káláyọ̀ kùmọ̀tì kí yóò ń bẹ ládùúgbò wa à ń kí wọn ìfèrí náà ń bẹ kódà tí wọn tún pé èèyàn téèyàn bá rí wọn pé aláàjì o tàṣàdùtù wá dà nígbà tá àti lè wá dùn ún ká bú mọ́ kiri yó àbí kéfèrí tó ṣé dáhùn àjọ ń kírun lè yóò bú mọ́ ayé ni tàṣàdùtù bí a sọ kán náà fa dr fadil hafiz abdullah wọn ní títí di sùn wọn ní àwọn ọmọ alẹ lẹkọọ yẹn tó pè wọn lórí fóònù àwọn ọmọdé wò lẹkọọ tí wọn bá ń pe gbogbo yẹn ń gé pèrí káàkiri yẹn wọn á ní ìwọ yìí gẹ̀ẹ́gàn nínú ẹni tí ọmọ ọdún jẹ nǹkan ọmọ pẹ̀lú ìjà náà ẹ mọ pé dókítà ní rárá rẹ ìwọ yìí gan ò lẹkọọ rẹ láti débi tí ń ṣe dáhùn àtẹ̀bí bọ̀ títí di sèǹtì rẹ ni tí mo lè fi ń kékeré báyìí torí mo sì lera mi ibi àná kọ́ọ̀sì ní ìsísẹ́ yẹn tó wọ́n yẹ kí n lè ṣàlàyé rẹ̀ tó fi máa kílẹ̀ àti. ni wọ́n sọ fún pé tí o lè ṣàlàyé ohun tí ń jẹ́ nǹkan ọmọdé lè fẹ́ jà ọyá ṣàlàyé rẹ̀ ní wọlé nǹkan ọmọdé lè fẹ́ jà tó sọ pé lórí yẹn à kì í máa tẹ̀ kí wọ́n máa lè wí nígbà ọgọ́rùn. tọ́ máa sun wípé àbí mo wí lóhùn líle ńjọ́ ni mo fẹ́ lọ sọ̀rọ̀ nìyẹn ò jẹ́ kí kọ́ gbà ní jẹ́ ń tún tẹ̀. ẹgbọ́n nàbí ọláyé náà fàálẹ́ ìsọlá tó sọlá sílẹ̀ ìnìlẹ̀ ìdáwó tó kọ́ mi lẹ́yìn lán wọn ni hàrà ẹ wà àwọn ìdá rẹ wọ́n sẹ́ńtì mẹ́sẹ̀jì sí àwọn ọba ní halal ó ti kú òlátòdì lọ òpónú olókòlù. ìlànà àwọn ànẹ́bí ọlọ́run ọba ni kò sí ohun tó ta kò nínú ìlànà ẹ̀dá nsọ sọlámù wa àwọn pẹ̀lú òṣìṣẹ́ ànẹ́bí nùhùn làwọn lónìí bẹ́ẹ̀ nígbà tá a ti tó ta kò nínú ìlànà ẹ̀dá ànẹ́bí wa sallallahu alayhi wa sallam ìgbà ẹni tí òye yẹn á sì wàhálà yẹn náà ní tọ́lọ́ wọn bó fi ní òye ìgbà ìkíní yìí tó ń ba kì í ya ní kíní yìí ó sì dà pẹ̀lú nǹkan báyìí pẹ̀lú nǹkan báyìí pẹ̀lú nǹkan báyìí wọ́n ní mo pè wọ́n lẹ́yìn lán wọ́n nà á lóru ni o lọ́sàn-án lámì àti ìrìn tó ayé ṣẹlẹ̀ mọ́ ń sá fún mi fún òkè ẹ̀fẹ́ gbọ́n.

ẹ wá rí àfa àfọ bẹ́ẹ̀fà òjì ọlọ́ọ̀fù tàlà án wọn wá sọ fún yín pé kí ó làwọn àhàdìsì tí wà ń bá wa látọ̀dọ̀ rẹ̀ wọn wá bí pé ọmọ balaja àmì àwọ̀ ìrẹ́ amúrò ìwọ ló dé sí gbọ́ o nínú àwọn àdìsì oníbẹ̀ àwọn àdìsì kan tó <laughs> sàábé àti sàábé ni o nígbà tí o ti gbọ́ nǹkan rí ìsúnmọ́ rẹ ní pé kò sí kíni o kò sí ẹ̀gbọ́n tẹ́ fi ń ṣèdájọ́ lọ́dọ̀ yín bíbá yín nìyí ìgbà à ṣé gbogbo wọn yẹn ọ̀ á ti ní rí ní ọ̀gbọ́n ogorú nǹkan tó ń wí yìí rí wọn lẹ́gẹ̀ẹ́ ọ̀kan náà àwọn àfa wa wọ́n pàdé mi ní jẹ́nà ọ̀ṣunjú ọlọ́run kọ́ bá mi sọ wọn mi kúkú máa ń jẹ́rìí wọn wọn bá àbá ti ní ṣé kàkàtà wọ́n ní wọ́n láwọn gbọ́ bí wọ́n ti sin òkú ní tẹ́ tí wọ́n lè wà ń bẹ́ àwọn wá nígbà wọ́n dákọ ipẹ́ yìí òun ni àwọn tó dákọ yìí yóò sùn lọ́dún ọ̀gá nu tákàdá ọ̀sùn lówù ti dé ṣùgbọ́n pé wọ́n ní ká nu tákàdá wọ́n á ní bákan ó dìgbà náà wọ́n bá ń béèrè bàbá ẹ̀ fi sọ̀rọ̀ àwọn sàbáàbù yẹn níjà ìlẹ́kọ̀ọ́ wọn ni àtìkẹ́ báyìí báyìí báyìí báyìí wọn làwọn sọ bẹ́ẹ̀ àwọn ò tí ì rí mi báyìí báwọn sọ pé ah, á talẹ lọ́wọ́ àbẹ́ onílágbájá á ah, oyè ó súnmọ́ káwọn àbáà ni ọkà nù tákàdá wọ́n bá yẹ fáwọn lè wí o bóyá wọn kà nù tákàdá kan ni wọ́n fi torí èyí ò lè ka tíra tẹ̀ èyí lè parí lé kí wọ́n fún sáadá ìtọ́pọ̀lọpọ̀ àwọn àbá àti wọ́n fọ́yẹ̀ ń kíwọ́ ọ̀fẹ́ gbà mí. ò lè ka ṣùgbọ́n a lè sọ pé ọ máa bàgà lé ó jẹ́ ọdún méjìlá lálọ́ ọyọ́ á máa gba lé yín lọ adúbẹ́gbẹ́ lómi wọlé ìyẹn lè wáyé bẹ́ẹ̀ pé ohun tí máa ń dùn mọ́ wa jù náà ti máa ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn tá a jẹ́ sítúdẹ̀ǹtì náà ní pé nùtí kàdùmẹ̀sà a máa fún ẹ ní kíì ni tọ́ba ti wọlé ìwọ lọ́mọ àlọ́ ń yẹjọ́ pé òkè sága ní ìyẹn lè jókòó nbí èèyàn kè é sàn aláàbọ̀ sẹ́bẹ̀ẹ̀dì àtàgà ìwọ àlọ́ yẹn ni gbogbo àwọn kíchìn tá a gbé bẹ́ẹ̀ ó gbé eléyìí ọyẹ kéèyàn fi dáná eléyìí á máa fi si omi ni ìwọ lọ́lọ́ ẹ̀ fún rẹ̀. nítorí bẹ́ẹ̀ kì í sòsùn ọ̀nìyẹn ìgbé mi ò rí nǹkan ká láti ọdún tí ń bá bọ̀ yìí tí ẹ̀rí ẹ̀ ńgbà náà wà ń kọ́ mélòó lọ rí mélòó lọ sí ìkàn ẹ bá jágbá ìwà sọ pé nìyẹn ní sùnfà o afáwọn ọkùnrin fà wá ní kí ló dé tí gbọ́ rẹ látọ̀dọ̀ mi rẹ amúrú wọn níbẹ̀ àwọn àdéhùn kan ní tèmi ọ̀pá gbórí <laughs> sàábé sì ni wọ́n sàábé lè mi hàlẹ́lá ẹ̀rí àbáwọn ọkùnrin fà tún bímọ ńláńlá kalẹ̀ ọ̀rọ̀ bíi tó lé wọ́n tún sọ ọ́ ní ẹ̀mí wà lọ́ọ̀yì torí èmi ò fẹ́ báyìí mọ́ fọlọ́hún búra lọ́wọ́ ọ̀hádìkòkòm ìkúlé máa fẹ́mi àìtú. àbá wọ́n ti gbogbo ohun tí mo gbọ́ yẹ́nyẹ́ lẹ́nu ọ̀gá wa sallallahu alaihi wasallam ni mo fẹ́ bá yín sọ. mo ń dàgbọ́rù tún bí júnì àhàzà lẹ́yìn òru yọ tán ẹ̀sùn máa retí òru mi ti ní parí rẹ o díẹ̀díẹ̀ ni máa mú wa o. wọ́n ní ìwà amúrò bónú sùlẹ́yìn bí ẹsùn jù kan sí fún ọ wọn ní tó bá rí àwọn kọ́ìs tàwálà ti fi ṣáà tí wọ́n ń tẹ̀léra wọn sísẹ̀ ń tẹ̀lé àwọn kọ́ìsù àwọn ìdílé kan ní tí wọ́n ń tẹ̀léra wọn sísẹ̀ ń lọ sí ilẹ̀ ṣáà falẹ̀ xadarọ̀ lẹ̀ xadarọ̀ túbọ̀ yẹ kù ẹ sọ́ra o fọwọ́ lọ́ọ̀hì torí mo fọlọ́ ń búra. لا تدع قيس عبد الله مؤمنا ẹ̀la àkàfàtì tọ́lá àwọn ọkọ̀ ìsù yẹn ẹ̀ńfì sínú ẹni wọn o wọn ò ní fi ẹni tó nígbàgbọ́ sọ́lọ́wọ́n ọba kan tó jẹ́rú ọlọ́wọ́n bá wọn ò ní bílẹ̀ àfi kí wọ́n dẹ́rù jẹ̀jẹ̀ bá àwọn ọkọ̀ tá lásìkò àfi kí wọ́n pa torí bẹ́ẹ̀ tẹ́ bá ti gbúrò wọn ẹ̀sà sáwọn pọ̀ tó ti gbọ́ yẹn náà tẹ́lẹ̀ tó fi kú ṣùgbọ́n wọn láàyè mọ́fọ́lọ́hùn búra láyé àti yàmi àléhìn sàmọ́nù àkókò kan máa padà wá bá wọn tó yẹ pé yẹmùnà àwọn ẹbí yìí dáńbà tẹ́lẹ̀ à wọ́n ní tùmọ̀ rẹ̀ ni pé wọ́n á kọ̀ fún wọn dé parí wọn ìyẹn ni pé tí wọ́n padà rún wọ́n tètà tètà àfẹ́ mọ́ yọ̀ sí bukà là kọ́ mi ká yà hàmùkàlọ́ àwa béèrè yìí pé kí ni wàá ní ọgbọ́n tó dá lórí àwọn ọ̀jọ̀ rẹ tọrọ bá rí bẹ́ẹ̀ àwọn àníṣáàkà ìlàyà ó nìyẹn tọwọ́ mi ọ̀rọ̀ ni tọwọ́ mi gbà tó mọ̀ fún ọba jókòó ẹ̀rí pàápàá ọ̀dẹ́ ìfà tó sọ̀rọ̀ fitness lọ́wọ́ ẹni yóò sì gbọ́ rí sọ nípa bẹ́ẹ̀ àgbáyé tó wà nù hadith tọ̀hún náà ni bí àwọn ẹni ìsáájú rẹ̀ bí wọ́n ṣe máa ń sojú kòkòrò lórí níní ìmọ̀ tó wúlò àti láti fi kọ́ ẹlòmíì bákan náà ó tún bófin mu kéèyàn fi yìn kéèyàn dúpẹ́ fọlọ́hún nígbà tí wọ́n bá béèrè pé tó jí dáadáa sọ lẹ́lẹ́ dáadáa bákan náà á tún yẹn sísọ àwọn ará sáàmù lára sáàmù ní ìsìn àmàjà gbàgbé àwọn ọdún tó wà bẹ ìrọ ti bẹ bẹ kí ló tó wà bẹ Jordan wà bẹ òun ló ń pè ní ọrùtò kí ló tó wà bẹ ọmọnù wà bẹ kí ló tó wà bẹ ibẹ̀ náà ni gbogbo àwọn Palestine kankan yìí ibẹ̀ náà ni wọn wà àwọn òbó ti ń sìn ara Iraq ni àti kìtọ àwọn Gaza ibi tó ń pè ní ẹkùn Gaza yẹn ara Iraq ni gbogbo wọn yẹn náà abẹ abẹ sáàmù lọ́wọ́ àti ilẹ̀ Iraq so sísọ àwọn ará sáàmù lára níbi pé kí àwọn ìdílé kọ́yèsí kí wọ́n má wọlé tì wọ́n torí wọ́n pa pípọ̀ nínú àwọn ẹrú ọlọ́run tí wọ́n jẹ́ nire nílẹ̀ sáàmù nígbà tí wọ́n bá wọlé síbẹ̀ àdùn báyìí tá fi fi lẹ̀ fún béèrè sáàmù. sọ wọ́n ní kí.